ẹjọ́ tí a bẹ̀rù ọlọ́run ọba ní kọ́kọ́ ni àbí ní kí a lọ mọ̀ wípé ó ti di ọ̀rọ̀ ẹyọ dandan sàn fún gbogbo àwa mùsùlùmí ká máa níbi ìbáṣepọ̀ wa láàrin ara wa àti láàrin àwa àtàwọn ẹlòmí kìí ṣe mùsùlùmí kálọ̀ ọmọ ìpé irọ́ tó máa ogun jáì kí a sì jẹ́ kó rinlẹ̀ ní ọkàn wa wípé mùsùlùmí gidi ni ẹni tí a lè fi ọkàn tán láàrin àwọn ènìyàn gbogbo ẹni tó ṣe gbé a ò lè fọkàn sán irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ yóò mọ̀ láàrin dájúdájú ìpele aburú èyí tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn lásìkò yìí káàkiri àgbáńlá ayé àti nípa àpàjìlọ lágbègbè tiwa ní ìlú tiwa ń bí kò sẹ́yìn sí jíjìnà tí a jìnà sí òdodo ẹ̀sìn àti ìpìlẹ̀ òdodo nínú ẹ̀sìn jíjìnà tá a jìnà sí òdodo ẹ̀sìn àti òdodo gangan nígbèsí ààrẹ Láìsí sí iye méjì ìdúró lórí òdodo láì nígbò láì níyẹ̀ láì ní fi sílẹ̀ nítorí ìfẹ́ ayé kan tàbí ìfẹ́ inú kan ó jẹ́ ọ̀kan gbòógì nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa tààmà sí àrí Islam nítorí díẹ̀ èyí, ẹ̀yà orísun ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ní gbogbo ìta bá wà torí pé òdodo sísọ ṣíṣe ohun gangan ló lè jẹ́ okùnfà oríire fún wa àti àlùbáríkà lórí gbogbo èyí ìwò tí a bá dáwọ́lé ó ti di ìwọ̀ ní ọmọ gbogbo mùsùlùmí pátá láti mójútó ìtààlà sí òdodo ọlọ́ọ̀bá àlejò ọlá jẹ́ kó yé wa nínú Al-Qur'an wípé yá ayọ́ alàdínà àmàrà ẹ̀yìn onígbàgbọ́ òdodo ìtàkùn lọ́ọ̀hà ẹ fi imanihim wa akwalihim wa afaalihim wa ọrúdihim níbi ìgbàgbọ́ wọn tó jẹ́ ìgbàgbọ́ òdodo káwà pẹ̀lú wọn bẹ̀ pẹ̀lú ìtumọ̀ pé ìgbàgbọ́ yẹn náà làwọn gbá mú a ń tì wọ́n a ń wọ́n a sì fún wọn lọ́wọ́ lórí ìgbàgbọ́ ti àkùwárí nínú ọ̀rọ̀ àwọn olódodo a ń bẹ pẹ̀lú wọn pé òdodo táwọn ń sọ náà làwa náà ń sọ àáràn wọn lọ́wọ́ lórí òdodo tí wọ́n ń sọ a ń tì wọ́n lẹ́yìn lórí òdodo tí wọ́n ń sọ a sì ń kún wọn lọ́wọ́ lórí òdodo tí wọ́n sọ wà mọ́ àárín níbi ìṣesí wọn a ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú pé ìṣe sí àwọn olódodo náà ṣe sí tiwa a mọ̀ ràn lọ́wọ́ a mọ̀ tì wọ́n leere lérí ìṣe sí ìtòdodo o òní o máa jẹ́ pé a mú ọ̀rọ̀ náà ọba tó sọ wípé wà kúrò máa sọ ìkí máa bẹ pẹ̀lú àwọn olódodo eléyìí ni yóò mọ̀ jẹ́ ìwọ̀n wípé à ń bẹ pẹ̀lú wọn ní ìtòótọ́ wọn òdodo ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé ààyè pọ̀ nínú bí ọlọ́run tánà sí Al-Qur'an tí ọlọ́run bá lékẹ́ láti sọ nípa òdodo ọ̀kan lè sáàkàyẹ nínú Suratu Tawbah pé يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين تبقى صوت أي كونوا مع الصالحين في أقوالهم وأفعالهم وأحوالهم والقدير الذين أقوالهم صدق وأعمالهم وأحوالهم لا تكون إلا صدقا خالية من الكسل والفتور سالمة من المقاصد سيئة مشتملة على الإخلاص والنيات الصالحة كما بẹ̀pẹ̀lá àwọn olódodo àwọn tó ṣe wípé ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ òdodo ni iṣẹ́ wọn tí wọ́n ń ṣe òdodo ni iṣẹ́ bí wọn òdodo ni gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ òdodo èyí tó paṣókò kúrò níbi òòjú àti ìmọ̀ kọlẹ̀ ìgbà míì ọ̀rọ̀ èèyàn lè jọ́rọ̀ òdodo ìwà ẹni jẹ́wọ̀ òdodo ìṣe sílẹ̀ lè jẹ́ṣẹ̀ sí òdodo ṣùgbọ́n olóró ojú àpọ̀lẹ̀ kí ni túnmọ̀ tó jẹ́ olóró ojú àpọ̀lẹ̀ ọ̀rọ̀ òdodo kò nílé pẹ́rẹ́lẹ̀ bí kó máa sọ lẹ́ǹkùlé tàbí kó rọra máa dá sọ fún rárá rẹ̀ bàbá àwọn èèyàn kan kó máa sọ fún wọn látara ìjẹ́ ọ̀lẹ látara ìjólóró pẹ̀lú látara ìkáàrẹ̀ àti ìkágara ilé ìjẹ́ nǹkan tó tún ń da Ìgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sọ òjòjò ìgbọ́n ni a máa ń sọ fún òní sọ ní gbangba. Bí ẹni tó ń bá ti parọ́ tán tó lọ lẹ́yìn tó ti sọ àwọn èèyàn yòókù lójú ọ̀nà tààrà yóò wà sọ fún èèyàn méjì àti mẹ́ta lẹ́gbẹ̀rẹ̀ ẹni tó ti sọ ẹ̀yìn báyìí ṣe rí. Irú àwọn yẹn ló àwọn ẹ̀yẹ wò tọ́ṣì àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọba akin ni wọ́n nídìí òdodo sọ eléyìí rẹ̀ nínú sọ́rọ́pù ìyá àfin nígbà tọ́lọ́run ọba sọ wípé àrán àwọn òjíṣẹ́ méjì lọ sí ìlú kan lẹ́yìn bá méjì kéjì jíṣẹ́ tí àwọn aráàlú yìí ó gbà wọ́n gbọ́ a tún kún wọn lọ́wọ́ pẹ̀lú kẹta wọ́n di òjíṣẹ́ mẹ́ta wọ́n wá ń sọ fún àwọn aráàlú pé òjíṣẹ́ ọlọ́run la wá ibi tá fẹ́ lò ní àwọn wá ń sọ wípé iṣẹ́ tẹ̀ ń fún yìí ọ̀rọ̀ sọ ó ń pa aburú àwọn èèyàn yóò torí ẹ̀ ká gara láti máa tẹ̀síwájú ní òdòdó tí wọ́n ti sọ wọn ẹ̀hùn tí wọ́n ṣe lè wípé wọ́n kọ ìrìsì wípé tọ́ ìrùkún máa kùn a ìzókìrìtò bàlẹ̀ àtùn kọ́kùn mùsùlùkùn orí ikú àwaka àmúwá bá ní kìí sọ́dọ̀ wa lórí ikú ti ṣẹlẹ̀ sí yóò máa kú ń bẹ pẹ̀lú onítẹ́lẹ̀ orí ìrọ̀lẹ́wàá èyí tó pè yí ni kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ sì gba ọ̀rọ̀ ọlọ́run ọba kẹ́ ẹ gba ìrántí kó ṣe yín láǹfààní báyìí bọ́rọ̀ sí rí gangan ni pé a kọ́ ohun wọ́n fọ ìrìnsì kò ní ní àdáàbò náà ó dáńtẹ́ ń sọ ìtẹ́ ìbá dákẹ́ rẹ̀ a ó lẹ̀ ní lókò ó lẹ̀ ní lókò pàánù ìyà tó sì jẹ́ lẹ́ta eléwu yóò tọwọ́ wà jẹ yín àwọn èèyàn yóò torí ẹ̀ta wọn sàlàyé tó torí náà nínú tí ò jẹ́ káwùjọ wá ó dúró lórí òdodo tí mo tó orúkè rúdò tó fi ń ṣẹlẹ̀ tó déédé o ní pé apá kan nínú àwọn tí wọ́n ń sọ òdodo òdodo wọn ní abẹ́ ilé ni wọ́n ti ń sọ òpin tí wọ́n bá ti ní gbangba tó jẹ kí wọ́n sòdodo wọn ó dákẹ́ a nípa ìmọ̀ òdodo náà pamọ́ òkúnnù kútúbà bí mélòó kan sẹ́yìn pé ìmọ̀ àmọ̀dájú àlèyàfíìnù àlèrílìmù owó àlèyàfíìn tí tẹ́pẹ̀ ní ìmọ̀ làmọ̀dájú fámọ̀ nǹkan àìlámọ́hu ààrẹ ìlú bí nǹkan yẹn ṣe rí gangan ìdìrọ́kù ṣẹ́ìkì aláàmọ́hu ààrẹ ìdìrọ́kàn jáàzìmà ó tẹ́pẹ̀ ní ìmọ̀ yẹn lọ́dà ọ̀rẹ́ òṣèlú kámọ̀ ìdìrọ́kù kù yìí ojú wa nígbọ́rọ̀ tó yìí ẹ yìí ẹ̀ ẹ ẹ dà wá dídà ibi tẹ́ padà sí ní máa sọ fófó lẹ́lẹ́ torí làwọn yẹn ò sójó láti sọ òdodo wọn irú àwọn ẹni máa pẹ̀lú wọn ní kíkún wọn lọ́wọ́ lórí títì wọn lẹ́yìn lórí òdodo yẹn gbígbé wọn lárugẹ lórí òdòdó tí wọ́n sọ ẹmọ̀ pé ní àwùjọ wa lónìí àwọn tó bá ń kúrò àwọn èèyàn a máa kún wọn lọ́wọ́ wọn a máa ràn wọ́n lọ́wọ́ wọn a máa ràn wọ́n ṣe wọn a máa tì wọ́n lẹ́yìn wọn máa gbé wọn lárugẹ lórí àlórí rọ́ wá rí òkúrọ́ tí ó wà gbádá ńlá tí wọ́n ó ṣe ọ̀nà sí ẹgbẹ́ òṣẹ́ sí tí ó tó wá wọ bàtà àwọn èyí ó sì máa gbé lárugẹ lórí wọn kí ni tó fà nítorí pé àwọn tí wọ́n mọ òdodo wọn ò sọ tàbí wọ́n ń sọ lábẹ́lé tí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì àwọn tó mọ òdodo tó wá ń sọ gangan gbangba ṣùgbọ́n àwọn tí wọ́n láwọn ń bẹ pẹ̀lú olódodo kọ̀ láti gbé wọn lárugẹ pẹ̀lú òdodo èyí tó ti ẹ̀mọ́ ń ṣẹlẹ̀ láwùjọ ni pé wọ́n wà pè wọ́n sẹ́yìn pé ọmọ yẹrí ẹ̀rù ẹnìkan ké bẹ́ẹ̀ lánàá nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí o a fẹ́ràn rẹ̀ o a ò tí ìfẹ́ pàdánù rẹ̀ báyìí ní ẹ̀tọ́ mọ̀jàmọ̀sálà a àwọn tó yẹ kó tì lẹ́yìn ni wọ́n ń sọ fún kókó sinmi lórí òbí nítorí náà kọ́ọ̀lì kọ́ọ̀lì yàtà nínà lè kábà ní wàlẹ̀ fàtú àti ìpàmà sí àlèjìbìnú nínú ẹ̀yẹjẹ́ jẹ̀bìn ẹ̀yẹjẹ́ òjò rárárárá sàálìmọ́ta mínà lè mọ̀kọ̀ sí ìsájì à tọ́lá pátápátá tó mọ́ kàndákàndá kúò níbi àwọn èròǹgbà abú ẹlòmí tó ń sòdodo yẹn kò sọ nítorí tọ́lọ́run ó wò pé òdodo yìí sísọ lásìkò yìí ni ó jẹ́ kífẹ́ ẹnu tàwọn ó lékè kéṣe kó nífẹ́ òdodo sísọ gangan tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ fún ẹni tó bá jẹ́ àfà oníwàásí tàbí tó bá jẹ́ onímímọ̀

Taa lò bá ṣe ṣèlú kí ní ìdájọ́ ẹ̀sìn lórí ilé àti tọ̀hún mọ̀rùkóyé ẹlòmíì ẹn tó bá jẹ́ tó máa ń sàlàyé ẹ̀sìn ẹ́ẹ̀rí àwọn èèyàn kan wọ́n ti rí ọ̀rọ̀ gbé àwọn wọn ò ní èròǹgbà láti lo òfin ọlọ́run torí kó tí òfin ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe pé wọ́n fẹ́ ran òdodo ṣe tàbí wọ́n fẹ́ tì lẹ́yìn bẹ́ẹ̀ ni kìí ṣe pé wọ́n fẹ́ gbogbo lárugẹ ṣùgbọ́n lásìkò yẹn táwọn tí ń jà fún ti pẹ́ tó jẹ́ fẹ́nu tí wọ́n tó pé wọn wọ́n wá rí pé àfáà yí àwọn èèyàn wò kó ní mímọ̀ ni ọ̀rọ̀ tó wá sọ wá bá ti wọn yẹn mú fún àbájé lárugẹ ìlàfáà ti sọ pé

èyí tó jẹ́ kó kù jọ lórí ìṣàfọ̀mẹ́ẹ̀sì ọlọ́run wà ní ìyá ti kọ́ọ̀lẹ̀ ha tààdù láàrín rẹ̀ lórí ẹgbẹ́ tó ní máa sọ ìkẹyìn ọlọ́run tó ṣàlẹ̀ wa ọlọ́run bá lè jẹ́ ọlá ń sọ nínú tí ó máa ṣẹlẹ̀ sí àwọn olódodo òdodo yóò máa ṣe sábà ẹ̀sán òdodo láti ọ̀dọ̀ ọlọ́pọ̀ pàpọ̀ kí wá ṣe ọ̀run nìkan ní ẹ̀sán olódodo wà tó dà láyé tó gbé nínú ohun tí yóò jẹ́ ẹ̀sán fáwọn olódodo láyé náà ni pé àwọn àkọ́kọ́ nù rẹ̀ fáwọn èèyàn mọ̀ olódodo ẹ̀bá ló sọ báwọn ìrọ̀ ni ọ̀kan ló sọ torí pé wọ́n ti mọ̀ pé kò ní parọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ò mọ̀ pé lólódodo náà ẹlẹ́ẹ̀kẹta ń yóò mọ̀ wà ní torí pé tó bá ń purọ́ ọkùnrin wọn balẹ̀ ojoojúmọ́ tó nírọ́ máa pèsè gbèrò lórí irọ́ mi ìwò láti dìbò èyí yìí torí pé wọ́n ní púrọ̀ ní ẹ̀fẹ́ ní wá lédè Yorùbá àwọn onírọ́mọ̀ ìpé láwọn èèyàn bá jẹ́ ẹ̀rọ ẹ̀fẹ́ ní òbúrú wa wọ́n tún ti wá mọ́ ronú kí láàtún sọ láti fi bo èyí a sọ èyí tí ní ọkàn ti ẹ̀ balẹ̀ kò sí bẹ̀rù pé wé àwọn èèyàn fẹ́ lọ wọ ẹ̀yìn rẹ̀ wò àbọ́n fẹ́ lọ wá ẹ̀yìn ẹ̀ wò yóò wọ ní ìgbókùrọ tó bá ti sọ̀rọ̀ yóò máa ń wò káàkiri tẹ́jẹ́ wọn ò tún lọ ọkàn olóòkùnrẹ́ ìbalẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá gbọ́n mú sọ́tù àzọ́ pé lè yá jì sí àwùrọ̀ òṣìṣọ́ọ̀dì kí ní ọdí sí ní kíyè ní lọ́nà lè san àwọn olùsọ òdúdú ní ẹ̀sán jẹ́ ní ẹ̀yẹ wípé ọlọ́run tààpá ti tààsọ mọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ ní ààyè tó ti jẹ́ tí wọ́n sọ nínú tí wọ́n ò sọ tàbí wọ́n ń sọ níbi tí kèèyàn ṣe ibi tó jẹ́ tí wọ́n sọ yẹn gbé wíyá tí wọ́n bá dé ní orí àwọn àtọ̀rẹ́ wọn kan wọ́n máa mọ́ sọ nígbò mú wà máa aláàkọ̀sùn ilẹ̀ ìbàlá kò sí tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn tàbí tó jẹ́ ojúṣe òjíṣẹ́ àyàfi kó jíṣẹ́ ní gbangba lọ́lọ́pù sọ pé ní òjíṣẹ́ ọlọ́run bá lè jù máa ọ̀rùn ìlà ilẹ̀ bá lè jẹ́ dógóngó nǹkan ẹni tó ń jíṣẹ́ dọ́dù ògbóngbó nígbà tí ò bá sórí lórí gbàgbà ẹwà náàbí wa ẹwọ ṣe ń inú sọ́ọ̀tù àwọn ọ̀nà oríṣiríṣi tó fi àwọn ènìyàn nígbà tí wọ́n kìí ṣe níjọ́ gbẹ̀lẹ̀ lórí jọ mo ń pè àwọn tọ́lọ́wọ́n bá rán òun sí ó ló ní kí ni pè wọ́n ní kọ̀kọ̀ ó pè wọ́n ní kí ni pè wọn ní ohun òun tún pè wọ́n jẹ́ẹ́jẹ́ torí ó rẹ́nu sọ̀rọ̀ pé ẹni tó jíṣẹ́ tó ṣe tó ṣe iṣẹ́ rẹ̀ ni anábì lóòrò aléìsàlá ó ní wà á lọ kára rí já lómìnà lè ní àdàkùnwà ìyẹnu sọ́bì anábì wá nóòrò aléìsàlá nínú sọ́rọ̀tù lọ́pù ó ní kọ́ọ̀lù ìní ìdàáwòtù kọ́wọ̀mí wọ́n pé àwọn ènìyàn mi lẹ́ìlá lóòrùn wọ́n nà àárọ̀ lọ́pọ̀ dé àláì ṣẹ́rì ó pé wọ́n ní kí ni oòrùn ó tí wọ́n ní kí ni ọ̀kan fọ́nà láti yàgbé gbogbo kò lé wọn fún ní kíní kankan ìlà àbúrò àyàfi sísá kú òdúdú ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ kò tún wá tó wà ní kúlámà dàá òtùrú fírọ̀ láàmù gbogbo ìgbà bá pè wọ́n jíjẹ́ rẹ̀ yẹn yóò wá jẹ́ òkùnfà fún wa já àsọ̀ ìnáwó wọ́n wà mú àwọn ọmọ níka wọn bí ààdà níbi wọ́n ti bọ̀ etí wọ́n ti etí wọn wọ́n tàbí ṣáò sí ìyá àpapò èyí onígbẹ́kọ́ aṣọ wọn ó dàborí ó dàbojú ààrí o ààrí gbàgbé àdánà ní gbàgbé sọ́rọ̀ àti gbọ́rọ̀ rẹ̀ wọ́n ti wá àrùkẹ́ ní òru àrùjáre wà á sọ fún kàkà tí wọ́n padà wọ́n tún rinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀ wọn ni wà pẹ̀lú wọ́n sì ń ṣe ìgbéraga ìbárọ̀ ní ìgbéraga tó dá pé èyí tó sọ ohun tó pé òbí gbìyànjú lóru àtọ̀tán tó wá tẹ̀síwájú ní tó ń mọ̀ lẹ́yìn náà wọ́n tó ń ṣe lẹ̀. ìnígbà áòkùnrin jìhàrọ̀ mọ́ ń pè wọ́n ní gbangba gbangba báyìí gbangba wá líà kìí ṣe kọ̀rọ̀ sọ́mà láyé náà ilé àlàǹtùlà mo ké sókè fún wọn mo kéde ìpariwo àlàǹtù lẹ́yìn òkìgbé announcement òun ké gbò sí wọ́n àgbọ̀ọ̀rù jù láhùn ìsọ̀rọ̀ mo tún máa ń pè wọ́n ní kọ́kọ̀ ní jẹ́ẹ́jẹ́ ẹlùmí ilé sọ pé o mọ̀ pé bó ṣe ń sọ gbangba ẹ̀ inú ìwà olódùn sí ni ó rọra bá mi sọ gbogbo mẹ́tọ́dù ló ń lò fakultus tàbírù mo ń sọ wípé ẹ wá àforíjì ọgbà anyị olúwa yín iná òkàànà gọ́pàrọ̀ lágbàájú olúwa yín o aláforíjì bí mo fẹ́ lò ní ànábì lọ́mọ to ìsàlá tó ń gbogbo ń táwọn èèyàn yẹn ṣe kò gbò Ibrahim lórí díẹ̀ tó ti bẹ̀rẹ̀ náà kò bọ̀dọ́dọ́lẹ̀ ìgbà tí ò ráyè láti kéde òdodo àti láti lo òdodo ó mú láàyè yẹn lọ síbi tí ó fi rí ààyè sọ òdodo tí ó sì lo òdodo títí tó fi lọ bí ìdókò rẹ̀ sí Filistin tàbí Palestine lónìí ibẹ̀ ló kú sí ibẹ̀ ni wọ́n ti sí láti Iraq ló ti wá síbẹ̀ ó sì ti kọ́ wá sí Egypt in Africa láti lè rí òdòdó ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ òdòdó pín sí oríṣiríṣi ọ̀nà ẹbà ṣe sọ àṣìṣe lára òní káwọn èèyàn máa rò wípé inú ọ̀rọ̀ sísọ nìkan òní òdòdó wa lódòdó òdòdó wà ní ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n kìí ṣe òní kan iṣẹ́ ṣe ṣe táà ń ṣe àti gbogbo ìṣesí wa pápá orí òdúdó wọ́pọ̀. Àbáwa títọ̀ kọ̀ yìí, Rọ̀ṣínà Olúwa, ó ní ẹni tí ó bá mú òdodo wá, òdodo yẹn káàdùnà olódodo ni ó gbọ́dọ̀ wà nínú ọ̀rọ̀ rẹ̀ ń sọ, yóò wà nínú yóò wà òdodo lórí lórí ọ̀rọ̀ sísọ gbogbo alábẹ̀rẹ̀ lórí iṣẹ́ òní ká ṣe déédé lórí àṣẹ ọlọ́run àti tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ borí ṣe é dúró lára lókè ara báyìí gbogbo jẹ́ bàbá ń ṣe òdodo ní ọmọ ilé ṣe ìfẹ́ àádùó lérí kí lọ́lọ́run wí kí láti fi ṣe lálàyé nínú ìṣesí wa eléyìí jẹ́ nǹkan tó tún fún àwọn mùsùlùmí tó jẹ́ ìṣòro kan tó lórí ọwá lásìkò àti kan tó wá lọ́dọ̀ gbogbo ìkà káàkiri wọn àfá àmà pé ó ti rí nu àmọ́ lásìkò yìí bá a ti fẹ́ lónù sójú àràlá ẹ̀yìn òfin ìgbọ́rí àfá àmọ́ lọ àbójìnà sí tó fẹ́ wí àti màá ń tó fẹ́ sọ àti gbọ́ kò sí tuntun lábẹ́ ọ̀run àmọ́ ẹ̀ta fẹ́ lò lásìkò yìí ń bá fẹ́ ṣe lásìkò yìí nìyẹn wọ́n mọ̀ òdodo yẹn ṣùgbọ́n ìṣesí wọn lásìkò wọn ní àwọn òṣè kí ni àwọn olùdúdó ó máa ń ṣẹlẹ̀ dáadáa ọ̀ dáadáa ìrútàrà mẹ́yàn lè mọ́ mọ́ síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn alùlẹ̀ ilẹ̀ wà ní pẹ́kìtì àwọn tí wọ́n jẹ́ abẹnugan tí ó bìnì lọ́mù jẹ́ wọ́n á mọ òdodo ṣùgbọ́n lásìkò yẹn ó láwọn òlú ìbẹ́ náà àwọn àfẹ́lú ẹni lábẹ́kú jẹ́ lè mọ́mù kí lè bí ẹni tẹ́ ẹni kó jẹ ìmọ́mù ẹ lóòtọ́ ọmọ kí ó ẹ̀sẹ̀ yìí ṣùgbọ́n kò ní jáṣù àwálè mọ́mù tí ó mọ́ sọ kú dá ẹ̀wùgán àwọn ló tọ́ sí ṣùgbọ́n fẹ́ mọ́ra ṣòkú ẹni tí wọ́n mọ́ra ṣe wà sí pé ká mọ́ ṣòkú àrùwà ẹ̀ẹ́lì mọ́mù tí ó pé ká a ò Le lè mọ́mù tí ó dà kò fẹ́ kí ni tí wọ́n dà lúrú tí ó gba àwọn ètò ẹbọ tí wọ́n ti máa ṣe tẹ́lẹ̀ ẹni tí ó sọ pé ẹbọ yẹ òkú dá òpó fẹ́ láàrin tí bàbá tí ń bá bọ̀ yóò kọ̀ kan gbogbo ń tàà fọwọ́ ṣe tàà fẹsẹ̀ ṣe ọwọ́ tàà fi ṣe iṣẹ́ ẹsẹ̀ tàà fi rìn gbogbo ẹ̀ pátá ní ó padà díyìn níṣojú wa báyìí lọ́dọ̀ ọlọ́run nípa bí wọ́n ṣe ọlọ́run bá lè jọ lóòjọ́ àìkìyàmọ̀ ahọ́n tí wọ́n fi sọ̀rọ̀ láyé ó jẹ́rìí ọwọ́ wọn tí wọ́n fi gbá nǹkan mú ó jẹ́rìí ẹsẹ̀ tí wọ́n fi rìn yóò jẹ́rìí àti gbogbo tí wọ́n fi wọ́n ṣe nígbà tí wọ́n wà láyé irú ẹ̀rí wo ni wọ́n jẹ́ wọ́n jẹ́rìí tako àwọn tí kìí ṣe wọ́n wà jẹ́rìí gbé àwọn tó jẹ́ kódà àwọn olóòtú àwọn tí wọ́n ṣe mà, wọ́n ń sọ fún ọwọ́ àti ẹsẹ̀ pé èé ṣe tó ń jẹ́ ìtàkùwá lónìí ọwọ́ ẹsẹ̀ ó wà máa dá wọn lóhùn pé a ń tọkọ̀ náà alẹ́bí a ń ṣe ẹni tó fún àwà lọ́rọ̀ ṣé láyé ọwọ́ kìí sọ̀rọ̀ ẹsẹ̀ kìí sọ ara kìí sọ awọ ara kìí sọ ahẹnu nìkan ní ṣùgbọ́n ó fún wa lọ́rọ̀ sọ lónìí ẹni tí máa fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ọlọ́pọ̀ ṣàánà ọlọ́pọ̀ fún wa ní agbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Thank you. الحمد لله رب العالمين الذي أمر بالصدق وأرآب عليه ونهى عن الكذب ووعد الكاذبين بالعقاب والصلاة والسلام على رسول الله الصادق المصدوق الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أقول لكم الله وبعد أن تطبع شيء tó sì tún máa ń fani lẹ́sàn lé ní òdodo tá a bá sọ̀rọ̀ tó kọ irọ́ tó sì ṣàdéhùn ìyà fún gbogbo àwọn òkúrọ́ ọlọ́run tó mọ́ta wá kú ọ̀kan náà àwọn tí ó bí yà àtọ̀rọ̀ jẹ́ àti ìjẹ̀ fún òjíṣẹ́ lá Muhammad sọ́lọ́lọ́ àìrìnlẹ́sọ̀lá olódodo táa mà sólódodo ẹni tó ṣe ìfọ̀kàn tán

àìṣòdodo jẹ́ ọ̀kan nínú àwọn àmì ẹnu náà fìkì ìjọ́sìn pé múnàfíkì burú ju ìṣekèpè lílọ nípa ọlọ́wọ́ bá ní àwọn múnàfíkì ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹ̀nà látọ̀ àwọn tí lójú àkíyà ànábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó jẹ́ ká àwọn nǹkan mẹ́ta kan ń bẹ ìwà mẹ́ta kan ń bẹ ẹni tí mẹ́tẹ̀ bàbá pé sí lára ó ń tọ̀ mọ̀ náà fi kìíní ìlà àjábá kádàbà tó bèèrè sọ̀rọ̀ kò sí tí ó gbóòdè lẹ́nu rẹ̀ ju rọ́wọ́ òun èé mọ́ ìmọ̀ mú láàyè ni wàídà wáàdà ọkùnláfà gbóòbèèrè sàdéhùn àdéhùn ìrọ́ wàídá túnfìnà ọ̀nà bá a bá fọkàn tán lórí nǹkan kan akànfọkàn tán lórí ìrọ̀nù yóò jàmbá wa bí mẹ́ta mẹ́tẹ̀ ìtàbá pé sọ́wọ́ ẹnìkan múnábìkì nù ọlọ́mọ́sí wá múnábìkì àwọn ìṣesí irọ́ nínú rẹ̀ ni irọ́ bàbá àbíyá lórí àwọn ọmọ wọn agbọ́dọ̀ jìnà sí àbúrà ìbúmọ̀ àmì

ànábì ìtọ̀lọ́bà rẹ̀ wọ́n sọ wípé ṣùgbọ́n tó bá já sí pé ìwọ kò ní fún ní nǹkan ni wọn ò bá sì kọ́ ẹ̀sọ̀ kò sì parọ́ lọ́pọ̀lọpọ̀ apá àmọ́ sọ fọ́mọ wa ẹni tó bá mi lọ bí báyìí tó bá dé àfún orí nǹkan báyìí táà ní fún wọ́n kì í kọ́lẹ̀ káà ń parọ́ tó ń dípọ́ mọ́ ó ra ánsẹ̀tì ándrọ́ẹ̀dì fún tí ó mọ̀ kó ti gbàgbé òun àǹkẹ̀kẹ̀ fún wọ́n kì lọ kọ́ ẹ̀sẹ̀ ti parọ́ ìwọ́n tó sọ fọ́mọ̀ ẹgbẹ́ tó bá fọ́ wọ́n á gún yán níjọ́ yẹn wọ́n lẹ̀ pa adìyẹ wà á jẹ adìyẹ tó bá lè ṣe kò kíní àpàdìyẹ fún ẹ ó sì ṣe kò kíní ó dé ìwọ̀n fún ní 100 naira nígbò lọ fi ràn tó wù jẹ ọmọ náà ti jàkíní jàkíní 100 naira yẹn ò bí irọ́ tó pa ẹ̀ àdíkò lọ gún yán yẹn kò sì ṣe ọbẹ̀ adìyẹ fún ìdí nìtẹ́yẹ̀ òjú gbọ́dọ̀ máa ṣe yóò gbọ́dọ̀ máa ṣe àwọn àdéhùn tí ò ní ilé múṣẹ́ máa ra káà fún ẹ́sìn tó bá lè ní first class ọmọ bá dé ètò ìyẹ́gbó ní first class kan wọ́n nìkan wọ́n lò ní best graduate student in university olóní university olóògbọ̀n ojú bẹ́ kò sí tó ṣe kí aláàgbà hábìlá ìrìn àfáìkà ní dúpẹ́ wà fọwọ́ pẹ́rẹ̀ ẹ̀jẹ̀ 5,000 yìí lẹ́bà ní dúpẹ́ ọmọ ìrìn ìrẹ́gbà kó àwọn ẹni tó ń jẹ́ owó kọ́lẹ̀ tí òkú rọ́dún fún owó rẹ̀ torí tó ń sọ ní kó rà káà gbogbo nǹkan wọ̀nyí àwọn tẹ́sùkù fọ́mọ

àtàwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣẹ́ ọwọ́ yẹn jẹ́ ìyàlẹ́nu bóyá wọ́n máa ń kọ́ wọn mọ́ṣẹ́ kò sí ìgbé ni tó bàbá bẹ ní òṣìṣẹ́ ní òṣìṣẹ́ ọwọ́ ni ṣùgbọ́n bí mo ṣe gbọ́njú tẹ̀lé wọn títí wà láàrin

táyà bá bẹ́ tàkùn yìí ó ti là ní bí mẹ́ta lè rà bẹ́ obì tí mo kó wá tọ́jà yìí kò tí ìgbẹ́ kòkó tá a kó wá ìpàrùpárù wà ní ẹ̀dí sálẹ̀ kí ní tá mú wá ìpàrùpárù

mo bèèrè rẹ̀ nìkan tó ń tan iye òkè lóní ìdíbà dọ́pọ̀ ọ̀gbọ̀ pé kó ẹ máa láwọn iye máa ẹ̀ẹ́sẹ̀ ìdíbà tàbẹ́dì ẹ̀tẹ́ ẹ̀dá ìbìnrin ìṣìṣọ́ ṣúgbà tó bá mọ̀ pé ẹ̀ ní rọ́yìn kí ní ilé oyin kan ah, ah, ah, bẹ jẹ́ ń pè ní àkùndó oyin kòkòrò kéékèèké báyìí náà máa ń ṣe oyin ẹlòmí ò lọ kó pọ̀ mọ́ oyin ló dáa

bẹ́yìn bá kó lẹ́kọ́ kọ́ tutù ká tó pọ̀ rájú yóò bàjẹ́ ìrọ̀ níbi jẹ́ jẹta ní ìta àdọ́bì ní àwọn méjèèjì ohun tí ó máa sàlàyé búrìkà lágùnmọ́ sí ìbẹ̀yẹ̀ wà ń wà fáà méjèèjì bá fi sí tẹ́wọ̀n kọ́rọ̀ yóò bá jàmbátà fún jàmbára oníyọ̀ èkó àtoníkan ń lọ rí oníjàmbára méjèèjì oníkan òkúta ló kó sínú àpò tó jìjẹ èrìjẹ pé kán bí òkúta ni oníyọ̀ bú yẹpẹ̀ ìyẹrin ló kúrò àpò ó jì tẹ́bà jù ọ̀kan òun á fẹ́ láyé trédà ìbàtà tí ò tó wóde lọ gbé fún àwọn bó ṣe gbé kán fún wá pọ̀ ọ́bìgbé ìyọ̀ nítorí ìgbà tó ń kálukú wá délé onílé òdélé ó ṣí kan ó bókùta ó bá gún sẹ́rìn oníkọ̀ọ̀hùn lọ́rin náà ìgbà tó ń délé ó fẹ́ búyọ̀ ó bá ìrìn jàmbá ló tàkùn jàmbá sàbẹ́bì ní ìkàtàmọ́ tí ó bá ìbò bẹ́ẹ̀ náà àwọn bílá ní ń pa mọ́tò kàkàkí ó sọ fẹ́ tó mẹ́ra mọ́tò pé ìdí tẹ́ni tó ta fi ni pé klọ́ọ̀ṣì mọ́tò yìí ò dá wọ́n ti ṣe ṣe ṣe ṣe pé ẹmọ mẹkáníkì tó dá tí ó bá yìí ṣe ìdí tó fi tàbíwò ní wípún yẹn tí ẹ bá ti wá rà tán kọ́ ọkọ̀ tuntun àbí ni ẹ̀kàn pé klọ́ọ̀ṣì tó bá ti jọ tomatiki ni wọ́n ní sọ pé wọ́n ti change jíà rẹ̀ fún ní àkọ́kọ̀ ah, lè wà ń bẹ̀ lè wà gbà jíà yìí lè ó kẹwọn lọ lọ́nà kàkàkà kò ní ìwọ̀n lọ́bà lọ́wọ́ rìbáàsì ẹ̀ẹ́fẹ́ ti lò rìbáàsì ní ó máa wọ̀ tàbí kó dúró sí jíà wọn lọ́pọ̀tẹ́ ti sanwó wọ́n bá bí ẹ́ta ọ̀gá ìjọ ta àmọ́ rí bẹ́ẹ̀ kódà èdò tó ṣe mọ́tò gan omi ìgbà ń gbé jáde bá jù báyìí yóò bàjẹ́ ìgbà tó mọ̀

ìpín tí mò ń fẹ́ àkókò wọn fún kálukú tí ọ̀tọ̀ọ̀tọ̀ ní tẹ́sìn wá ń fẹ́ yàtọ̀ tẹ́bí mo ṣe ṣàlàyé lẹ̀ bẹ́ẹ̀ náà ní káàkiri ayé ọ̀dà àwọn olóṣèlú àdáńkátà wọ́n mọ̀ pé ẹni yìí kò láàánú ṣùgbọ́n ìrùdí rẹ̀ làwọn wọn ẹnu ọ̀wà tó ṣùgbọ́n pẹ̀lú òun tó mú tọ́rọ ìbá ti rí òun ó jẹun

وعلى آله وصحبه أجمعين قوموا بالصلاة